àkíyèsí ńlá àkíyèsí pàtàkì volume volume four àkíyèsí ńlá àkíyèsí pàtàkì volume four jẹ́ kí n wọ inú mọ́tò láti lè ṣe broadcast torí pé ó ṣeé ṣe kí a má lè tí mi wá wọnú mọ́tò ah inú mọ́tò yìí wá dúdú o ṣùgbọ́n wẹ́ ọlọ́run á gba ògo ọlọ́run á gba ògo mo ṣe wà ó dà kó bright díẹ̀ ibi tí mo wà yẹn ariwo àwọn tó ń ṣẹ̀díyẹ tó ń lé ẹlẹ́dẹ̀ àwọn tó ń lọ tó ń bọ̀ kò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ kò ní jẹ́ kí n concentrate àkíyèsí ńlá àkíyèsí pàtàkì volume four ẹ kárọ̀ ẹ̀yin màmá mi ẹ kárọ̀ ẹ̀yin bàbá mi ẹ kárọ̀ gbogbo ọmọlúwàbí ọmọ ìran adúláwọ̀ mo kí yín o ojú òní ti wà ọ̀tá òní bèrè pọ́lọ́run wa dà ayé òní ṣe yẹ̀yẹ́ wa o mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ kan lórí àwọn comment táwọn èèyàn comment lánàá àtẹ̀yìn tẹ́ pè mí lóru títí títí tílẹ̀ fi mọ́ tẹ́ jẹ́ ń sùn lórí ọ̀rọ̀ Màmá Onítìrí mi ò mọ reason àwọn èèyàn kàn wà over concern lórí ọ̀rọ̀ Màmá Onítìrí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dà láàmú bí ẹni pé mo wà láàrin àwọn tí wọ́n plan Yorùbá nation èmi kàn ń ṣàdúrà tèmi ni o èmi kàn ń sọ nǹkan tí Ọlọ́run fi hàn mí ẹ má sọ di ogun fún mi o mi ò kì í ṣe ọ̀tá bàbá mi Akíntóyè mi kì í ṣe ọ̀tá ọ̀gá mi ẹni tí mo gbà fún lẹ́yìn jésù tó rán mi níṣẹ́ chief sunday igbòho òòṣà mi ò lè kí n ṣe ọ̀tá mi tí mo rí gẹ́gẹ́ bí màmá gẹ́gẹ́ bí àǹtí mi tí gbogbo ènìyàn mọ̀ sí màmá onítìrí mi ò dẹ̀ kí n ṣọ̀rẹ́ ẹnìkankan ṣùgbọ́n mo rántí wípé mo ṣèlérí fọlọ́run pé ọ̀rẹ́ ni màá mú bàbá wa ọ̀gá wa ẹni ọ̀wọ̀ dókítà chief sunday igbòho pé lẹ́yìn jésù mo láwọn ọ̀gá tí mo gbà fún nínú iṣẹ́ wòlíì àti níṣẹ́ tíátà iṣẹ́ orin ṣùgbọ́n kí n tó pe ẹnikẹ́ni màá kọ́kọ́ máa pe Chief Sunday Igboho torí mi ò tí ì rẹ̀ ní tó ṣerú nǹkan tó ṣe rí Gbénga Adébóyè náà ṣerú ẹ̀rí but kò le tó yìí ọ̀rọ̀ ni bàbá kan máa ń sọ. now ẹ jẹ́ n kọ́kọ́ ka àwọn kọ́mẹ̀ntì ṣíńsì mo appreciate nǹkan tẹ́ sọ but irú táwa kálí tó arówó ló yẹn kì í ṣe pé nǹkan tẹ́yìn náà sọ burú o but mo fẹ́ kẹ́ ẹ understand nìkan ni mo yẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó lágbára díẹ̀ láàárọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ ẹ má fi ṣeré o màmá yẹn màmá táwa kálísù yẹn sọ pé ẹ ká má bà nǹkan jẹ́ o nǹkan tó da o ọlọ́run ò ní jẹ́ ká bà nǹkan tó da jẹ́ lórúkọ olúwa kíni kan kíni nǹkan tó da tó bàjẹ́ wọ́n ní gbogbo nǹkan tí mo sọ pé màmú nítìrí mú wáyé wípé ìlànà ẹ ti wà kó tó di pé màmú nítìrí dé ok mo agree pé ìlànà ẹ ti wà mi ní kò sí ìlànà ẹ o and nǹkan tí mo fẹ́ béèrè ni wípé ṣe rántí ọ̀rọ̀ tí màmá yìí sọ pé ó fà táwọn fi lọ sáré ṣe declaration tó ṣe yẹn mi ò kúkú sí ń bẹ̀ mi ìdẹ̀mọ̀gbà tó ṣe wọn ò tí ì lọ ṣe tolúwa ti sọ wípé kí n sọ̀rọ̀ tí mo sọ tí honorable adésínà dẹ̀ bá mi gbé tí gbogbo ayé dẹ̀ gbọ́ ọmọlúwàbí nationals now mo fẹ́ kí gbogbo ọmọ yorùbá concern tó jẹ́ ọmọ yorùbá ọmọ ọkọ ilẹ̀ yorùbá nítòótọ́ kó gbọ́rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí mi ò ní gbèsè yẹn ẹnikẹ́ni màá sọ̀rọ̀ bí ó bá ṣe yé mi sí àti bí a bá ṣe fi hàn mí sí. kì í ṣe pé bàbá Akíntóyè ò ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n mo ń sọ wípé ipò àgbà ni bàbá wà bàbá gan sọ pé àwọn ti dàgbà wípé láìpẹ́ àwọn máa gbéṣẹ́ lẹ́nìkan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa tí bàbá wa jẹ́ age mate pẹ̀lú irú bàbá yẹn ṣe rò pé ó easy kí a máa wo bàbá wa kó máa ṣerú nǹkan báyìí kó má ti di wàhálà kí ni nǹkan tí mo fẹ́ mú jáde iṣẹ́ bàbá Akíntóyè ò ní jóná kò lè jóná ṣùgbọ́n bó ṣe lè hùn kó rí bẹ́ẹ̀ ṣe lè lóhùn mọ̀ ṣe tó ẹ máa ráwọn èèyàn kan tó máa complain ẹ̀ ṣáá ni ẹ máa ráwọn kan tó máa máa barẹ́ rìn tó máa máa yín mú lẹ́yìn tó máa máa parọ́ náà ni kó fi gbogbo nǹkan tó ní sọ pé ó fẹ́ tẹ́ra ẹ lọ́rùn bó ṣe máa tiẹ̀ ṣubú ló máa máa lépa ìgbà míì dẹ́wà sí pé èèyàn kì í mọ̀ rìn kó má bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ṣọ́jọ́ tó máa bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó máa tẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ ariwo yẹn ló máa pa òun lọ́rọ̀ bàbá Akíntóyè o Chief Sunday Igboho ní problem pẹ̀lú anybody àfalábòsí èèyàn ló máa lóun fẹ́ rí ti Chief Sunday mú nínú gbogbo ọ̀rọ̀ iṣẹ́ rí kí Chief Sunday Igboho pariwo àbíkọ́ sọ̀rọ̀ àbíkọ́ bẹ́ẹ̀ nìkan jà bínú ṣe ń bí wọn tó níjọ́ tí wọ́n pè mí last wọ́n bínú sọ̀rọ̀ gan mò ń bẹ̀ wọ́n ni pé ẹ ṣàtúrí Ọlọ́run ẹ má jẹ́ ó bàjẹ́ ohun tó ti dá onítọ́wọ́ wa bàjẹ́ wọ́n dẹ̀ gbọ́ àti gba yín a ń sọ̀rọ̀ wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ níwọ̀n balẹ̀ kọ̀ọ̀kan táyé bá wà torí onítìjú mi ni wọ́n mi ò lè dédé máa pè wọ́n mi lè dédé máa bá wọn sọ̀rọ̀ mi ìdẹ̀lẹ́fẹ́ níbọ̀dì nọ́mbà wọn àfi tó bá ní kí n fún yàn àwọn ọ̀rọ̀ mi wà gan máa fẹ́ bá wọn sọ ṣùgbọ́n ojú àmà tì mí pé ah irú mi kí wọ́n á pe bàbá májà sọ́lá mi ìrora mi pín mi ìdẹ̀ mi ìró ọlọ́run tó ń lò mí pín o ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mi kì í fẹ́ sábà pè wọ́n mo ṣètò òwe àmọ́tún máa pè wọ́n láti ṣàlàyé àwọn fún wọn láìpẹ́ yìí ẹni tọ́lọ́run sì gbéga ní májà sọ láwọn ní wálẹ̀ lágbọ́rọ̀ lọ́hùn gbogbo alábòsí ló máa doní òwò lórí ọ̀rọ̀ bàbá yìí now kí n padà sórí ọ̀rọ̀ bàbá Akíntóyè iṣẹ́ wọn pé àwọn ibi tí bàbá Akíntóyè ṣiṣẹ́ dé àwọn iṣẹ́ tí bàbá yẹn ṣe mo fẹ́ sọ̀rọ̀ bíi pọ́ìntì méje láàárọ̀ yìí àkíyèsí ńlá àkíyèsí pàtàkì volume four lélẹ́yìn ó kẹ́yẹ kan má dẹ̀ kú lórí ẹ̀. ṣé wọ́n ti gbé bàbá ṣiṣẹ́ ṣùgbọ́n bó ṣe ṣiṣẹ́ tó ẹ mọye tí ó wà nílẹ̀ ńgbà tí wọ́n lọ sí court ní nàìjíríà lórí ọ̀rọ̀ bàbá májàsọ́lá wọ́n lọ sí court yẹn lẹ́ẹ̀mẹrin ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní tibẹ̀ yẹn wò gbogbo court tí wọ́n lọ yìí bàbá mi bàbá wa bàbá kíntóyè wọn ò sí nílé torí àwọn tó ń lépa ẹ̀mí wọn bàbá ò lè yọjú fúnra wọn àwọn èèyàn àwa ọmọ yorùbá là ń lọ yọjú respect fún gbogbo ẹ̀yin tẹ́ yọjú o bírú Kasmon Media bírú ọmọbọ̀tá biru omeyo biru nfact mi ìdíkà tán Simon ṣẹlẹ́gbò eh, eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iron lady and co màmá aṣọlá kò gbọdọ̀ kú eh, màmá wa àwọn màmá yẹn pọ̀ mi ò lè rántí orúkọ wọn tán gbogbo àwọn tó ṣà àwọn tí ò yọjú gan tó ń parun sẹ̀ tó ń náwó sílé mo kí gbogbo yín bó ṣe mọ́yé ìgbà ó ṣe court case lẹ́ẹ̀mẹrin tí ò bá ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀mẹ́rin lọ ṣe court case lẹ́yìn táwọn lọ́ọ̀yà ti gba owó gidigidi lẹ́yìn tí àwọn lọ́ọ̀yà gba owó gidigidi kí ló dé tí a máa ń ṣe ń kọ́kọ́ kí ló dé tí a máa ń ṣubú ká tó kọ́ bí wọ́n ṣe ń rìn ìgbà tí wọ́n lọ sí kóòtù yẹn ẹ̀kíní wọ́n náwó ẹ̀kejì wọ́n gbà tó dé lẹ́ẹ̀kẹta àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní complain pé àwọn ò lè máa náwó àwọn mọ́ pé owó pọ̀ lọ́wọ́ àwọn káwọn èèyàn ràn wọ́n lọ́wọ́ àwọn díẹ̀ ló lọ sí. ṣùgbọ́n nígbà tó máa di ẹlẹ́ẹ̀kẹrin àwọn èèyàn tuntun jáde believing wípé wọ́n á lè rí ẹjọ́ yìí dá ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n ti pe lọ́ọ̀yà pé are you not part of Nigerian Bar Association NBA ṣó mọ nǹkan tó ń ṣe ṣá pẹ̀lú àwọn tó ń dúró tì í àwọn pípù yìí wọn ò ní solid documentation àwọn pípù yìí ò ní certificate as a nation àwọn wo gangan ló ń jà fún àwọn ìlú wo gangan ló ń jà fún ó ní Yorùbá nation mo lọ́ fi jẹ́ nation ó yá mú certificate ìtọ́tì ẹ̀ ti ṣe lẹ́niwẹ̀ẹ́ tó ti ṣe jáde wọn ò rí kankan mú jáde náà nípasẹ̀ bẹ́ẹ̀ ohun tí wọ́n sọ fún wọn ni wípé ẹ gbọ́ o àdá ẹjọ́ yín nù láti ìgbà tó ti dá ẹjọ́ yẹn nù ó wá di lọ́ọ̀yà mélòó tó dìde ẹ ń fẹ́ kẹ́ gbọ́ mi láàárọ̀ mi ò fẹ́ kẹ́ fi etí ọ̀tẹ̀ ṣẹ̀yìn ru ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ tán mi ò fẹ́ pẹ́ ẹjọ́ ẹ jẹ́ n sọ̀rọ̀ tí mo fẹ́ ẹ má pè mí sìn ẹ̀yin lẹ jẹ́ kọ́ flag mi tẹ́ bá ti pè bẹ́ẹ̀ yẹn tí n bá ti dá yín báyìí fóònù ni mo fi ń ṣe kọ́ mo fi ń ṣe gbogbo ẹ̀ ọ máa flag ẹ ni kí n tó parí program yẹn ọ máa ti flag ẹ ẹ yé pè mí for now ẹ jọ ẹ ní sùúrù ma I will return your call give me some time let me explain myself to people now wọ́n dá ẹjọ́ yẹn nù wọ́n dẹ̀ dánù gbé because àwọn èèyàn wa a ò tí ì ní any registered organisation kankan láti move yorùbá nation tá a bẹ̀rẹ̀ ní nàìjíríà àti federal level a ní lọ́ọ̀yà tó lè dúró ń gbà yẹn ẹ mọ̀ pé mo dẹ̀ máa ń pariwo mo ti ń sọ more than a year wípé ìta fi ń bára wa jà tá à ń bú ọba tá à ń bú ju bú gọ́fíńmẹ́ǹtì ó yẹ ká ti níbi NGO kan ó yẹ ká níbi ngo kan ngo yẹn òun ló máa máa ṣe bí àwọn mayete alanko àbí kí ló ń pè wọn àwọn àwọn èèyàn gúnmi àwọn àwọn boko haram bí wọ́n ṣe ní gúnmi gẹ́gẹ́ bí agbẹnusọ wọn sí àwa èèyàn nílẹ̀ yorùbá àtijọba ó yẹ kí yorùbá nation náà ti lẹ́nìkan àwọn ọ̀rẹ́dì àti di boko haram àbí máa pààyàn àbí máa ṣe àwa fẹ́ jà fẹ́ wa fẹ́ dá dúró ni ó yẹ ká lẹ́nìkan tí òfin ò ní lè mú tí òfin ò ní lè mú tí a máa bájọba sọ̀rọ̀ á jẹ́ bí intermediary láàrin Yorùbá nation àti ìjọba tó máa ẹnìkan péré ti tó bọ̀ kò sí gbogbo ilé mi ń pariwo wípé àwọn wo ni board of lawyers wa àwọn wo ni board of engineers wa àwọn wo ni board of eh, eh, activists wa tí wọn máa ma torí wa dìde ìyẹn lèmi ń sọ láti gbà yẹn ẹni tó bá tẹ̀lé màmá rẹ́wó lò mórí yín àwọn tó bá ń tẹ̀lé mi láti gbà yẹn wọn á mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ yẹn gan but àwọn kan wò mí bí ọlọ́tẹ̀ kò sí nǹkan táwọn kan sọ ń pa mi ṣó tó ń sìn ṣé kò padà máa ṣe àwọn lọ́ọ̀yà tẹ́ wá lọ pè pé kọ́ wá fight battle yìí wọ́n try tiwọn náà o ṣùgbọ́n ṣá ṣé wọn ò gbowó ṣọ̀fẹ́ lọ ṣiṣẹ́ ẹ mọ iye tí bàbá Májàsọ́lá ná ẹ mọ wàhálà tí bàbá Akíntóyè ṣe ẹ mọ iye àwọn tó wà involve ẹ mọ iye táwọn èèyàn dá broda wa tó wà nílùú òyìnbó yìí tó máa ń ṣe program kí ló ń porúkọ wọ̀ náà yẹn náà kíní kan dáyà rèé ẹ mọ mayegun ẹ mọ iye tí wọ́n raise tí wọ́n ná tí wọ́n wàhálà táwọn náà ṣe ẹ wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ ẹ wàhálà tí àǹtí dọ̀rí náà ṣe tí yẹn ya yọra ẹ̀ tó yọwọ́ tó lóun ò ṣe mọ́ ẹ wò bí tó darí ṣé ó yẹ kí wọ́n máa fi ṣé ọmọ pa àwọn professionals àwọn èèyàn tó lọ́pọlọ àwọn responsible reliable family men and women wọ́n wà nínú Yorùbá nation yìí ni ṣé torí gbogbo ògbójú jáde ṣó yẹ kẹ́ máa da iṣẹ́ wọn nù kẹ́ wá sọ wọ́n di puppet bí ẹni tí ò mọ̀ nǹkan tó ń ṣe kó yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn lèmi ń sọ àǹtí Tábàkálítù Arówólò mẹ́sẹ̀jì yín mo rí ẹ wo gbogbo iṣẹ́ yẹn tí wọ́n ṣe wọ́n da owó ẹ̀ nù up to today now ẹ wá wo àwọn nǹkan tí màmá yìí ṣe ẹ wo àwọn nǹkan tí màmá yìí ṣe ẹ wo àwọn ètò tó tò ká tiẹ̀ wá gbà wípé fake ni irọ́ ni igbá ni àwo ni ok at least fake ẹ̀yẹn ó ní proof ẹ̀ ṣé èmi máa ń wo kinní kan o ṣé èèyàn tó ti dàgbà bẹ́ẹ̀ yẹn lóòótọ́ àwọn àgbà kan wà tí ò dánú àwọn àgbà kan wà tí ò ṣetán àti dalẹ̀ bọ̀ ṣé ó yẹ kírú èèyàn bẹ́ẹ̀ ṣé ibi ló ṣe ń pa ni àbí kí ló lè máa ṣèyá yẹn at that stage tó sì máa máa parọ́ tó tó ṣé ó máa wá parọ́ bó ṣé màmá yẹn lè ṣé yẹn gbọ́dọ̀ èmi gan tí mi ò dàgbà tó yẹn tí mi ò wà influential tó yẹn ṣé mo gbọ́dọ̀ parọ́ rọ́lá bàkàtà bàkàtà bẹ́ẹ̀ kí n dẹ̀ fi ìdí àwọn èèyàn jókòó lórí òfo but the area tí mo kàn lè sọ pé bóyá màmá ti ní little challenge lọ́dọ̀ irú èmi tàbí lọ́dọ̀ àwọn èèyàn kankan òun ni wípé ọ̀nà tí wọ́n lè fi gbà lati, lati, láti láti ní little challenge ẹ jọ bóyá kẹ́ ẹ padà wáyé thirty minutes time ẹ jọ mo ń ṣe nǹkan lọ́wọ́ ẹ jọ ẹ ṣe ọ̀nà tí wọ́n lè fi tí wọ́n lè fi ní challenge òun ni wípé ẹ mi dáadáa declaration tí wọ́n ṣe yẹn ẹ jẹ́ ká kí wọn lóòótọ́ wọ́n lè máa bàbá bàbá wa Akíntóyè bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe ń sọ pé ó yẹ kọ́ bàbá Akíntóyè wà lẹ́gbẹ̀ẹ́ ìyá yẹn ó yẹ kí irú bàbá wa Májàsọ́lá wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ má jẹ́ kí n tàn yín oníkálukú ń sá fórí ẹ̀ ni o. èmi ò sí ń bẹ̀bọ̀ mi ò mọ nǹkan tí ìyá yẹn rí tí ò ṣe tí ì lọ sí físíkà lọ́dọ̀ bàbá wa ní Kútọ́nù kọ́dìjọ ya fọ́tò kọ́jọ ya fídíò bí àwọn àwa tá a lọ taya photo, taya video pẹ̀lú wọn bá ṣe ṣe mama Ellie ní different mind so tí a ò bá wá rí wọn kọ́ dìjọ ṣe declaration yẹn declaration tó ṣe ó yàtọ̀ sí irú declaration tí bàbá wa májàsọ́lá fẹ́ ṣe àwọn lọ sí òkè òkun láti lọ plan pẹ̀lú àwọn tó ń control nàìjíríà ni láti lọ convince wọn pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ìkàlẹ̀ tí ń ṣe látijọ́ yìí àwọn èèyàn yóò kì í ṣàpàyàn wọ́n kàn agitate ni wọ́n fẹ́ dá dúró wọ́n dẹ̀ ti fẹ́ rope wọ́n fẹ́ sọ wọ́n di terrorist ẹ má dá wọn lóhùn wọn lè rope àwọn yorùbá nation as a terrorist tí wọn ò bá tí wọn ò lè wọn ò lè sọ yorùbá nation di terrorist tí wọn ò bá rí support ẹ̀yin ìjọba àgbáyé torí náà mo wá sáàárín ẹ̀yin ìjọba àgbáyé màmá yìí lòun lọ sáàárín àwọn ìjọba àgbáyé mi ò sí ń bẹ̀ i'm only saying what i see in my dream my vision kò yẹ kí n yẹn dá wàhálà lẹ́nu àwọn kan tó bá rí wọn náà sọ tiẹ̀ nǹkan tèmi ni mò ń sọ màmá yóò gbowó fún mi pé kí n lọ ṣiṣẹ́ fóun for God sake why tí lára fi tó yìí ẹ ó lóun lọ sí àárín àwọn àjọ àgbáyé láti lọ bá wọn sọ̀rọ̀ nípa Yorùbá nation wọ́n dẹ̀ ti gbà wọ́n dẹ̀ ti fáwọn ní document àwọn ò dẹ̀ gbà fún family àwọn ṣó ṣe gbà fún family ẹnìkan ni ṣó jẹ́ business center ni ṣó jẹ́ nǹkan tẹ́nìkan lè dá jẹ ni ṣó jẹ́ nǹkan tẹ́nìkan lè dá hold wọ́n làwọn làwọn lọ́lọ́run lò láti gbà fún wa let us accept it wọ́n dẹ̀ before december ending àmàrí ibi táwọn ṣé màmá yẹn gbọ́dọ̀ sọ pé ẹnìkan fẹ́ rọ́pò chiefs ṣé ẹnìkan lè rọ́pò ṣé ẹnìkan lè tẹsẹ̀ bọ bàtà ìgbòho lórí struggle ṣé ẹni ta ló tó bẹ́ẹ̀ nà ìgbòho kì í sọ ọlọ́run o ẹ má ṣì mí gbọ́ o it's not god and it can never be god he will only be trying his best as we all see that the man is trying his best ẹni ẹlẹ́ni onílé ọlọ́nà ilé kìíní jó ilé kejì jó wọ́n mú mọ́tò wọ́n bàjẹ́ wọ́n fọ́n ṣe oríṣiríṣi ó tún pààyàn sí lọ́rùn ó wá dẹni tó wá lọ ń gbé bẹ́ẹ̀dì mattress kalẹ̀ ó wá lọ ń sun orí mattress just like Jesus Christ did because of ìràpadà àwọn èèyàn kò dẹ̀ bọ́dà kò bloody care ó mọ̀ pé jọjọ kan ọ̀la àánú kan gbé òró so the man tried ṣé ẹnìkan ẹnìkan wá bọ́ sípò ẹ̀ àwa lòun fẹ́ gba ipò ẹ̀ ẹnìkan wá sọ fóun fẹ́ gba iṣẹ́ ṣe ẹni ẹ̀ wá ní sori burúkú ẹni ẹ̀ wá ní ṣòfò dànù ẹni ẹ̀ wá ní rí bànújẹ́ he ẹ̀ ṣe jẹ́ ká ní sùúrù náà why are we fighting the kind of battle that we don't ought to have started? ẹ tí wúmọ̀ ẹ̀ bá gba kínní ìtàn tó bá ṣe nǹkan tó fẹ́ ṣe ìtàn náà international level outside ni wọ́n ni tí wọ́n ni màmá yìí lọ ṣe wọ́n sì máa ṣe tinú tinú ilé yẹn grand level yẹn ọwọ́ àwọn bàbá májàsọ́lá nìyẹn wà ọwọ́ àwọn bàbá májàsọ́lá àti bàbá akíntóyè àwọn tó wà nílé àwọn tó wà nílẹ̀ yorùbá ọwọ́ wọn nìyẹn wà so àwọn èèyàn understand ṣẹ́rí i'm sorry to say ó ó yẹ kéèyàn gbìyànjú kó bí yorùbá tiẹ̀ lọ school kó máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa bá àwọn tó ń kàwé ẹ eh, kó máa bá wọn sọ̀rọ̀ kó máa là lọ́yẹ̀ àwọn kankan o àìjẹ́ bẹ́ẹ̀ wàá kàn máa lé ṣáàdù kiri ni òjìji ni wàá máa lé meanwhile ara ẹ gangan ni òjìji yẹn wà wàá dẹ̀ máa bàjá láì ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ nǹkan á bàjẹ́ ẹ jẹ́ ká kíyè december fẹ́ẹ́ parí tán àmọ́ bí àìṣe fẹ́ ṣe wọ́n làwọn fi nú àwọn èèyàn pé wọ́n dà wọ́n pé kí ni dẹ̀ delicate àpé big risk làwọn risk pé díàfọ́ àwọn ò ṣetán láti risk anything mọ́ táwọn fi máa parí kínní káwọn ọmọ nǹkan tó ju àwọn rí káwọn tó bẹ àwọn táwọn jọ dì àwọn tó sọ fáwọn fáwọn ò gbọdọ̀ sọ̀rọ̀ síta táwọn dẹ̀ lọ sọ̀rọ̀ síta lọ́lanú kan pé ṣùgbọ́n ṣá ọ̀tọ̀ níbi táwọn ti bọ́rọ̀ tó dẹ̀ bà ojú àwọn jẹ́ pé díàfọ̀ àwọn ò ní tíra irú ẹ̀ mọ́ láyé táwọn fi máa gba nǹkan tọ́lọ́run àwọn láti gbà ẹ jẹ́ kó lọ gbà àná tó bá dẹ̀ gbà tó bá gbà dé it's okay àádẹ́ àwa mọ̀ òkè màmá ó yá ẹ̀yin náà ẹ ṣèdájọ́ wọ̀nyí kárí nǹkan tẹ́ fẹ́ ṣe àwa mọ̀ bóyá ó ṣèdájọ́ òdodo àbó ṣe ìgbà yẹn gangan ló yẹ ká bẹ̀rẹ̀ sí ní nail ya ẹ̀ kó yẹ ká tì nail ẹ̀ báyìí náà oníkálukú ń lo vision ẹ̀ oníkálukú ń lo ẹ̀bùn ẹ̀ lọ́wọ́ yìí láti achieve one or two things ni Only most of the things táwọn èèyàn wá ń ṣe pé wọ́n ń try pé ṣùgbọ́n ṣáà kí nìyẹn ń fail làwọn ò ṣe fẹ́ bá wọn ṣe eléyìí làwọn ṣe fẹ́ single handedly hold ẹ̀ wọ́n dẹ̀ single handedly hold ẹ̀ ẹni màmá yìí sọ nísìnyí pé ẹ ẹ sáwà kálítù wọ́n ní ẹ ẹ kíní gbogbo ìgbésẹ̀ tí yàyẹn gbé ló ti wà ńlẹ̀ kí yàyẹn tó dé pé kíní kan ṣo ni màmá yẹn ṣe agreed ó dà gbogbo ìgbésẹ̀ tó ti wà ńlẹ̀ yẹn mélòó làwọn ènìyàn wá rí gbé tí wọ́n dẹ̀ gbé jáde tó dẹ̀ dodidi bí ẹ sọ fún wa ẹ jẹ́ ká discuss ẹ àwọn èèyàn wọn ń try lókè òkun wọn ń ké wọn wà nínú pain gbogbo alárí wọn dẹ̀ ń struggle lóòótọ́ ṣùgbọ́n ṣáṣán jẹ́ kí àágùn adìyẹ wọn ṣọ́ jẹ́ kó yọ but màmá yìí ń sọ ó dẹ̀ lóun ní proof and àwọn nǹkan tó tún sọ ó ń jẹ́ káyìí kó yé wa wípé àwọn nǹkan yẹn ń nítumọ̀. àwọn nǹkan tí màmá yìí ń sọ ẹni tó bá gbọ́rọ̀ ẹ̀ á rí wípé kò ń ṣe àròsọ ló ń sọ o ìyẹn lèmi ò bá jẹ́ ká wò ẹjọ́ torí ọlọ́run ẹ yé pè mí mọ́ lórí ọ̀rọ̀ màmú ní tìrì ẹ wá nọ́mbà wọn kẹ́ pè wọ́n fúnra yín ẹ wá àyàn mi ràn sí wọn ẹ yé ràn mí sí wọn ṣọ́ sọ fún yín pé ilé wọn ni mò ń gbé ni àbí ilé wọn ni mò ń sùn ni àbí ojoojúmọ́ ni mò ń rí wọn ni èmi kàn ń sọ tèmi láti encourage gbogbo wa ni i'm not speaking for Mama Onitiri i'm not speaking for Baba Igboho i'm not speaking for Baba Akintoye i'm i'm not speaking for myself or my family i'm not speaking for you alone i'm speaking for everybody for the peace and the goodness of everyone and ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí láti dalẹ̀ tàbí láti gbàbọ̀dè fún gbogbo ìlàkàkà àwọn bàbá wa àwọn àǹtí wa àwọn bọ̀dá wa àwọn ìyá wa látòrí bàbá májàsọ́lá dé gbogbo ẹni tó kù lágbọ́rọ̀ ọlọ́run ilẹ̀ ilẹ̀ àti ìwọ̀n ṣubú o iṣẹ́ èṣù bèlèké láti máa da àwọn èèyàn wa láàmú lásán ni gbogbo nǹkan tá à ń rí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká compose ara wa láti jẹ́ káwọn èèyàn máa bára àwọn wo ò tí ì bára jà ìbàlọ́ ti ta náà tí mo kàn máa gbójú kó ń bẹ̀. we have to be very careful. ẹ jẹ́ kí n sì gbé ìyẹn pamọ́ ná ẹ jẹ́ kí n sì gbé ìyẹn pamọ́ now mo fẹ́ bẹ̀ gbogbo àwọn èèyàn wa ibi tọ́rọ̀ dé yìí a nídìí ẹ̀ẹ́ power unit kí ni mo mean by power unit yẹn kò ní jẹ́ bàbá Akíntóyè nìkan tó jẹ́ pé bàbá oníbàbà lọ forí ẹ̀ pamọ́ ó dẹ̀ ń plan nǹkan tó lè ṣe a ní the power, power unit yìí ló máa máa regulate things tó máa máa bá bàbá Akíntóyè sọ̀rọ̀ bàbá Akíntóyè ò lè wà ń bẹ̀ yẹn káwọn nìkan kọ́ máa dá gbogbo ẹ̀ ṣe kò lè rọrùn power unit yìí àwọn ló máa máa lọ sí police station in a legit manner legally pẹ̀lú fọkànbalẹ̀ kì í ṣe lọ máa pariwo hóhóhó máa gbó bí ajá ní police station àbí ní army barrack àbí lẹ́niwẹ̀ẹ́ àbí níwájú ẹni lọ́ọ̀yà tó bá fẹ́ bá àwọn Yorùbá nation jà láti lọ máa gba àwọn èèyàn tó bá mú. ṣe rí nǹkan tí mo tún rí láàárọ̀ kùtùkùtù yìí jẹ́ kí n tún sáré bọ́ta but a máa gbàdúrà ọlọ́run ò gbọ́dọ̀ fún irú àwọn ìṣípayá tí mo rí àwọn ènìyàn pọ̀ níbìkan bí àwọn ènìyàn ṣe wá pọ̀ tó níbẹ̀ yẹn ìṣèpáyà ìdẹ́rùbà mi díẹ̀ o nítorí pé àwọn ẹgbẹ́ politician yìí gbogbo nǹkan tí wọ́n ń rò ni pé táwọn bá ti gba power tán báwọn ṣe máa frustrate àwọn Yorùbá nation àtẹni tó kọ́mẹ́ǹtì o àtẹni tó ń ṣàdúrà ń bẹ̀ o àtẹni tó ń ṣe program o àtẹni tó kàn ń sọ̀rọ̀ ń pa wọn o àtẹni tó agitate o àtẹni tó búyan o àtẹni tí ò búyan o àtẹni tó ṣe dáadáa báwọn ṣe máa frustrate life out of them ni wọ́n plan Oh my God, Siri Aiba de Ale Aiba Bully How Bully Eyes in the Hiker. Ìgbé ni fún ẹni tó sọ̀rọ̀ nígbà tí Ọlọ́run sọ̀rọ̀. Àánú ìkẹ́ ọlá àti ọlá Ọlọ́run àlùbáríkà àti ìbùkún kó máa bá ẹni tó bá jẹ́ iṣẹ́ ìbólú ọba tí ní kó jẹ́ àti gbogbo ẹni tó gbọ́ tó dẹ̀ ṣiṣẹ́ ti yẹ kó ṣe. Ẹ jẹ́ ká lọ múra fàdúrà ọjọ́ mẹ́ta o. gbogbo yorùbá nation pátápátá ẹ jẹ́ ká tún sáré lọ múra fàdúrà ọjọ́ mẹ́ta kan àdúrà tá a fẹ́ gbà ni pé gbogbo ìgbìmọ̀ gbogbo alágbára nílẹ̀ nàìjíríà tó jẹ́ wípé wọ́n ti ń ṣètò wípé táwọn bá ti bọ́ sípò agbára táwọn bá ti rí i ṣe àwọn fẹ́ frustrate gbogbo ọmọ yorùbá nation gbogbo ẹni tó ń sọ̀rọ̀ fún yorùbá nation home and abroad olúwa fa ìwé agbára wọn yá ìyẹ̀wò tí wọ́n ń lò gẹ́gẹ́ bí yàrá agbára olúwa sọ̀nà síbẹ̀ olúwa bó tilẹ̀ hùn kí wọ́n ga tó bó tilẹ̀ hùn kí wọ́n lógo tó olúwa mú wọn kanlẹ̀ irú aṣọ àṣírí tó lè hùn kó wà lára wọn ogun ọlọ́run ó yá bọ́ dànù for God's sake èmi nìkan kọ́ ni mò ń sọ Yorùbá nation àìmọye máa ń wòlíì kan àìmọye bàbá AK47 àwọn náà ṣàdúrà wọ́n sọ vision fún bàbá Ìgbòho àwọn náà gbàdúrà fún bàbá Ìgbòho ẹ fi mí lọ́rùn lẹ̀ èmi nìkan kọ́ ni mò ń gbàdúrà fún bàbá Ìgbòho àìmọye àwọn pásítọ̀ pásítọ̀ pásítọ̀ pásítọ̀ bàbá kan náà wà bàbá Ọlágúnjú àwọn náà sọ tiwọn ẹ bàbá kan náà wà bàbá yẹn máa ń sàsọtẹ́lẹ̀ gan ó dàbí sí ní criticize bàbá yẹn bàbá yẹn ló professor ìgbà kan pé táwọn gọ́vnà bá tètè lọ káńsù gbogbo gbogbo fake ẹ kónílégbélé tó ń ṣe lórí coronavirus pé olúwa lòun á da ìgbésíṣẹ́ wọn ayé wọn á bàjẹ́ bàbá yẹn ló professor ìgbà yẹn tí gbogbo wọn fi sáré lọ ronúpìwàdà àgbúrò bàbá yẹn náà dáadáa mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation bàbá yẹn kàn ra fèsì ṣọ́ọ̀ṣì CAC program ẹni torí sọ lẹ́nu bàbá yẹn nìkan kọ́ àìmọye àwọn wòlíì ọ̀dọ́ bíi tèmi àìmọye àwọn wòlíì àgbààgbà tó jù lọ táwọn náà ti gbàdúrà ṣé bàbá AK forty seven náà gbà tá sọ̀rọ̀ nípa pé fourteen days iye ọjọ́ sí bàbá bàbá AK forty seven náà àwọn náà sọ̀rọ̀ nípa on the ten ten of june àfi nǹkan kan pé ah wọ́n fẹ́ mú gbòó ẹja gbàdúrà wọn ò gbọ́dọ̀ rí mú ṣáàdúrà yẹn ò wá gbà abẹ́rò yìí pé bóyá agbára bàbá ìgbòho nìkan ṣo ló ṣe gbogbo ṣe àbágbára tí yín àbágbára tèmi nínú collective effort àwọn èèyàn ni ò jẹ́ kọ́ rí bàbá yẹn mú wọn ò bá mú. àmì dẹ̀ ni aṣọ agbára wọn tí wọ́n gbé àmì ni àmì ni bó ṣe wọlé tó ṣe wọ bẹ̀yẹn successfully tó fọ́ mọ́tò tó dẹ̀ lọ tó tún pààyàn àmì ni wípé ah ẹni àmì òrò mi ni Ìgbòho wọn ò ní mu àdúrà àwọn àyànfẹ́ lórí wọn mi ò ní dójú tì wọn ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ àwọn kan fẹ́ ṣèkà fún omi ò ní balẹ̀ kó má nípa àjànàkú kì í kọjá nígbó kó má ṣèyàn fìrí lọ́lọ́run fi fàyè gba àwọn nǹkan tó ṣẹlẹ̀ ká lè mọ̀ pé ogun ti délẹ̀ ká lè múra gírí ká lè sara gírí ni kì í ṣe pé láti tún máa búra wa tàbí láti má mọ̀ nǹkan tá à ń ṣe mọ́ so wọ́n ń gbèrò láti lépa gbogbo ẹni tó ń ṣe program yorùbá nation wọn á lọ lóyìnbó wọn á lọ frustrate ẹlòmíì wálé tó bá bọ́ sí fún wọn that's why ẹ má sùn mọ́ ìṣòro ni mẹ́ta olúwa gbogbo ẹni tó ń lépa tó yẹ pé nínú ọkàn wọn àwọn pírẹsẹ́ńtà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwọn tó gbé yorùbá nation dúró àtàwọn tó ti sá tẹ́rù ń bà wọ́n wọ́n ti sá pamọ́ wọn ò fẹ́ ṣe mọ́ ọ̀tọ̀ nìkan tó ń ṣe ẹlòmíì ti ṣe ń jí kọ́ọ̀sì ẹ̀ mo mọyì wọn ò pọ̀ mí ní dárúkọ Ah, ah, eh, mi ò mọ bá lómi ṣe ń ṣe tiẹ̀ o but Yorùbá nation tèmi àbájọba jà àbólóṣèlú jà àbámi jà àbọlọ́pàá jà mi ò bá pírẹsẹńtà kankan jà mi ò sọ̀rọ̀ ẹnìkan láì darí mi ìdárúkọ ẹnìkan but ohun tí mo ń sọ ni pé aláwọn ènìyàn tó ní yorùbá ò ní sinmi a ní wọ bí tọ́lọ́run fẹ́ mú adé a ní wọ yàrá ògo a ní débù tí àṣeyọrí irú àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ ogun ọlọ́run o milẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ogun ọlọ́run o ó yá kùn wọ́n lóorun òjijì ogun ọlọ́run o ó yá tì wọ́n ṣubú agbára ọba onímájẹ̀mú jẹ́ kí iná ńlá lára wọn ogun ọlọ́run o wọn ò gbọ́dọ̀ nísinmi ọkàn wọn ò gbọ́dọ̀ balẹ̀ That is my home prayer, and I keep praying it, and I will not stop. Unko tó lè òun kẹ́ ṣe. Ibikíbi tó mi, I will not stop. Tẹ́ bá tó wà lọ ah, ìyẹn ló máa tori burú jù torí ẹ máa lọ jí mi lẹ̀. Síbi tí ò yẹ kẹ́ jí mi sí, nǹkan she dẹ̀ ṣe nítorí pé mi ò rárá mi níṣẹ́. Ọlọ́run. Tẹ́ bá rò pé lè pa mí lára, àbí pé lè ṣèkà kan fún mi, àbẹ́ lè ní mi fara ni mí, tẹ́ lọ tì mí mi oh my god ẹ ní gbàgbé nǹkan tẹ máa rí láyé á sàn wípé ẹ ò wá sílé ayé tìrantìran bẹ́ẹ̀ ni ìgbẹ́ ò léegun o ẹni tó bá tẹ̀ mọ́lẹ̀ àti rò níwájú ọbọ onímájẹ̀mú ayé ẹni tó bá tẹ̀ mọ́lẹ̀ máa bàjẹ́ kan lẹ̀ ní ẹ ní jẹ́yàn ẹ ní gbére ṣe mọ́ ìdílé yìí máa dàbí ẹyẹ tó kọjá lórí nínú òfurufú ó máa dàbí ó máa dàbí ìjì tó kọjá nínú afẹ́fẹ́ ẹ máa dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ẹ máa dàbí ọkọ̀ ojú omi tó kọjá lórí ibú tí ò lámì gbogbo yín kí ló dé ẹ ṣe tí kì í ṣe tèmi dandan ni dandan ni kádìjọ máa rí ìran bákan náà kádìjọ máa rí sìn bákan náà ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ náà So coming back to what we are saying. Kí ló fẹ́? Mo busy. So ẹ wo the way tí màmá yẹn fi to àwọn nǹkan tó lóun tó bó tiẹ̀ jẹ́ pé ṣókùnkùn sí gbogbo wa but ẹ jẹ́ ká ní sùúrù fún wọ́n ti dájọ́ màmá yìí tún sọ pé àwọn nǹkan táwọn ti ń sọ February títí di november pé gbogbo ẹ̀ ń yẹ̀ làwọn fi wò pé òkè àwọn lè gbọ̀nà míì bọ́ lọ́n fi àṣírí kan àwọn bí ọba lọ́lọ́run fàṣírí kan àwọn gbà tọ́lọ́run fàṣírí wọn wọlé tó dẹ̀ rìnrìn tọ́lọ́run fi máa fàṣírí yẹn ó di dandan kó dáùtù ẹ̀ ẹ filẹ̀ tó bá tiẹ̀ ṣe bá débì kan táwa rí i pé kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ adé tètè pariwo màmá ẹ̀yin náà ti try ṣùgbọ́n ṣá adé pé nǹkan tẹ́ gbé kalẹ̀ yóò ṣe é gbé oníkàlùkù á sọ tiẹ̀ kì í ṣe pé ah, báwo ló ṣe máa lóhùn nìkan lórí báwo ló ṣe máa jẹ́ pé òun lọ́lọ́run lò ṣé òun nìkan ló wà láyé kí nìkan tó gbé kí ló ń gbìn ẹ̀ bá dẹ̀ tiẹ̀ sí ní sùúrù náà gbogbo wa là ń ṣe declaration bí ayé ṣe sọ ẹni tó sọ̀rọ̀ lórí tẹlifóònù ẹni tó sọ̀rọ̀ lórí fídíò ẹni tó ṣe ọ́díò ẹni tó wọṣọ yorùbá nation ẹni tó dé ìfìlà Ìgbòho òòṣà ẹni tó gbàdúrà fún bàbá Akíntóyè ẹni tó wá bàbá ìmáàmù lọlé tó lọ ṣàdúrà pẹ̀lú wọn pé kó má sùn wọn kó má rẹ̀ wọn ẹni tó kí màmá Kogi gbogbo wa lájọ ń agitate gbogbo wa lájọ ń declare but declare yẹn yàtọ̀ síra ni but ìkan wà tó máa lámìlaka irú ẹni tí pé òkè kí Sunday Ìgbòho fẹ́ jáde ó máa lámìlaka and iṣẹ́ bàbá Ìgbòho yàtọ̀ sí iṣẹ́ màmá onítìrí ọlọ́run jọ gbélé wọn lọ́wọ́ ni but àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọ́n ṣe tán láti róòpù bàbá Ìgbòho torí pé a ní full international backing tẹ́ bá dẹ̀ sọ pé ó wà ó yẹ ẹmu jáde full international backing wo ni Yorùbá nation ní ẹmu jáde afẹ́rí. màmá ìdẹ́ lòun ti gbà pé kó lè tu onílé lára kó lè tu àlejò lára. so mo fi ọlọ́run bẹ̀ wá We need welfare officials, the activists. Tí wọ́n lè lọ máa bá ìjọba fà tíjọba bá fẹ́ lu ọwọ́ agbára lé àwọn ọmọ Yorùbá nation lórí kì í ṣe pé bóyá ẹ wọ́n ti gbẹ́ nìkan o ó yẹ ẹ máa gbàdúrà o ẹ mọye Quran ta pín láàrin àwọn àfa àbíbélì ta pín láàrin àwọn wòlíì àti ìtọrẹ àánú oríṣiríṣi tóníkàlùkù ń ṣe àtẹ̀tùtù tóníkàlùkù ń ṣe káàkiri nígbà yẹn pé àwọn ah, ò gbọ́dọ̀ pa o kò gbọ́dọ̀ kú o nǹkan ò gbọ́dọ̀ ṣe o bàbá wa ni o nílẹ̀ Yorùbá o kọ́lọ́n tó gba ògo ẹ mọ yẹrẹ tọ́pọ̀lọpọ̀ sá mo dẹ̀ ń fàsìkò yìí sọ ń tẹnumọ́ mò ń pariwo Supreme Council wọ́n ní iṣẹ́ ńlá láti ṣe Yorùbá Supreme Council Yorùbá eh, Supreme Religious Council wọ́n láàfáà ara wọn wọ́n ní oníṣẹ̀ṣe wọ́n dẹ̀ náwọn wòlíì ẹ jẹ́ kí wọ́n come together kó tètè gbàdúrà gidigidi kí ọ̀tá má ṣe yọ̀ wọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé wọnú Yorùbá Nation ó dára ṣùgbọ́n ṣá ọfà ti wọ bẹ̀ pé kéde wọn má yíra bẹ̀rẹ̀ látòrí bàbá mi gẹ́gẹ́ ojú bàbá mi imam àti màmá mi màmá Kogi àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ symbol tó lágbára ṣùgbọ́n èmi ò tí ì rí ibi tí wọ́n ti jọ papọ̀ rí tọ́dẹ̀ ti jọ ṣe program ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe and the spiritual controls the physical bó ṣe àfẹ́tì wọn tó ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ yìí bẹ́ẹ̀ náà ló ṣe àfẹ́tì àwọn agitators àwọn presenters tó ní kálukú ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ó dìgbà tí ẹ bá come together tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ìdìjọ́ ṣe papọ̀ kíkíní tó gún régé dáadáa tó torí wípé a gbúdọ̀ kún fún àdúrà gidigidi. so there should be a body tí kò kí ń ṣe ojú ṣáájú ẹnikẹ́ni náà kí ló fà gangan tó fi ń bínú Chief Sunday májàsọ́lá. ẹ jẹ́ ká sọ àkíyèsí ńlá àkíyèsí pàtàkì series four lélẹ́yìí. kí lẹ rò pé ó fà á ohun tó fà á ni pé bàbá yẹn ti tan ìmọ́lẹ̀ fún gbogbo ọmọ Yorùbá tó ń sùn ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mọ̀ pé nǹkan tó tó yìí ṣẹlẹ̀ èmi ní ọ̀rẹ́ kan tó yẹ pé tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ bíi thirty thirty something years close to forty something years lélẹ́yìí kẹ́lì mọ̀ fáwọn fúlàní ti pẹ́ lẹ́nu ẹ̀ bàbá ẹ̀ bàbá ẹ̀ máa ń sin oríṣiríṣi nǹkan nínú igbó àwọn fúlàní wa lọ ń ba oko wọn jẹ́ wọ́n ṣe bàbá ẹ̀ wá ní ẹgbàá kan tó fi ń nà wọ́n tó bá ti nà wọ́n báyìí ìgbẹ́ máa jáde ń di wọn ni ó máa kú ni ó wá gbé bàbá ẹ̀ wọ́n ti bàbá ẹ̀ mọ́lé lọ́rọ̀ kan ṣáá bàbá yẹn ò kú bọ̀bà tó wáyà wọn sọ fún bàbá yẹn pé ọ̀rẹ́ bàbá yẹn mà ti ń bá ìyàwó ẹ̀ sùn wọ́n tó sì ìyàwó ẹ̀ wọ́n ṣe ìrònú yẹn ló pa bàbá yẹn sí ẹ̀wọ̀n síbi tó ti mọ́. so mo wá rántí ọ̀rọ̀ yẹn nísìnyí pé so ìgbà tí bàbá májàsọ́lá wá jáde tó ní pé n tó du àwọn jù ni pé àwọn fúlàní àwọn bòròró wọ́n fẹ́ máa ṣèkà fáwọn èèyàn wọn àwọn ò fẹ́ kó pa wọ́n mọ́ àwọn ò fẹ́ kó ní wọ́n lára mọ́ nǹkan oko wọn bàjẹ́ wọn ò fẹ́ kó ń jẹ pọ̀ kó lè máa fún àwa èèyàn wa lóúnjẹ tiwọn tó ti poison tó ti gún lábẹ́rẹ́ pé it must stop ìgbà tí bàbá yẹn wá bẹ̀rẹ̀ mú kọ́kọ́ wò pé ṣé òótọ́ kọ́ ni ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi lágbájá báyìí sọ ń gbà báyìí pé bàbá àwọn àtàwọn fúlàní jọ kò sí wọn boko wọn jẹ́ ọ̀dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe wọ́n dẹ̀ mú bàbá yẹn wọ́n ti mọ́lé títí nǹkan fi ṣe now òun kọ́ ni bàbá yìí náà sọ pé èrò ti pọ̀ àwọn fúlàní ti pọ̀ tó fẹ́ máa ní wá lára wọn nígbà yìí ṣé irú ẹ̀kọ́ lélẹ̀ so kíní ti wà ti pẹ́ tí wọ́n ti ń ṣe iṣẹ́ iṣẹ́ burúkú fún wa nílẹ̀ yorùbá tó ti ní bad plan táwọn fúlàní ti ń ṣèkà so ọlọ́run kan déédéé dìde ní sáà àti àsìkò tá a wà yìí nípasẹ̀ ti Sunday májàsọ́lá láti tàn mọ́lẹ̀ sí àwọn tó wà nínú òkùnkùn láti jẹ́ ká ríran àti láti jẹ́ ká mọ̀ wípé gbogbo colonial master tí wọ́n fi ẹ̀sìn bò wá lójú yìí ẹ̀sìn ò lè gbé wá débi kankan ìfẹ́ ọmọlàkejì ṣíṣàánú fáláìní òun ló lè ràn wá lọ́wọ́ àti pé káwọn ọmọdé dìde bàbá yìí torí pé ó tàn mọ́lẹ̀ yìí lọ́ọ́ ṣe ń le kiri lọ́ọ́ ṣe fẹ́ pa o. torí bàbá yìí ní ẹyẹ pa àwọn èèyàn mi mọ́ kì í ṣe yẹn nìkan torí pé ó ṣí àwọn èèyàn lójú ó tú àṣírí àwọn àwọn ìjọba apanijayé toró tú àṣírí wọn lọ́ṣẹ́ ń lépa ẹ̀ lára ṣe ń ni wọ́n o. tó dẹ̀ jẹ́ pé tí ò bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ títí tí wọ́n fi pa ilẹ̀ Yorùbá run bó ṣe máa ṣe máa ṣe wọ́lọ̀wọ̀lọ̀ bí bí bí èkó ló kiri nìyẹn tẹ́ẹ̀ ní mọ̀ pé ó níṣẹ́ tó ń ṣe láràǹdì wọ́n láwọn ń ṣe sóbàtà. So wọn láwọn ń ṣe gbá àwọn ń ṣàwọ àwọn ń ṣarin meanwhile wọ́n ń fojú sí gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ táwọn èèyàn wà tílé wà tọ́tìlẹ̀ lọ́ọ́ máa ṣọṣẹ́ burúkú ni. ṣèrántí ọ̀rọ̀ bíi nineteen eighty three àbí eighty four tọ́ ni wọ́n pa àwọn kan ní Biafra land tọ́ níjọba ló pa wọ́n ìgbà táwọn world power adẹ́fẹ́ bí wọ́n pé kí ló tẹ́ pa wọ́n wọ́n ní NIS wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa takò ìjọba làwọn ṣe làwọn ṣe pa wọ́n ká ní pé wọ́ọ̀ ni bó ṣe fẹ́ ṣe fún sect kan nílẹ̀ yorùbá náà ni kánírù màmúní ti rí yẹn ò tètè pariwo sókè. so ẹ má jẹ́ ká tún ṣe èṣù tapo sí ọ̀rọ̀ màmá onítìrí àti bàbá májàsọ́lá àti bàbá kíntóyè gbogbo wọn ló ń try but ẹni tó jáde tó ní pé òun ti jẹ́ kó recognize wa ní UN tó dẹ̀ sọ tí o ṣe pé ah, ẹ ẹ wọ́n tún ti dàrú wọn ní ká tó lọ máa ṣe mí o dìgbà wo la fẹ́ ṣe mí ìyẹn làwọn èèyàn ṣe ń pariwo irú bàbá wa brọ́dà mi gbẹ̀dú fídíò tí bọ̀dá yẹn ṣe mo rí ọ̀nkú yẹn fídíò tó ṣe mo rí wọ́n lè bínú sọ̀rọ̀ but wọ́n rọ̀rọ̀ sọ díẹ̀ o ọ̀rọ̀ díẹ̀ òótọ́ wà náà àwọn nǹkan tí bọ̀dá yẹn sọ kò sí command center kankan tó ti ń mọ́nítọ̀ àwọn community so tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú igbó àwọn kan á wà nílé tó máa ma ṣọ́lé kó má di pé gbogbo jagunjagun ti wọgbó lọ gbogbo ọmọdé ti wọgbó lọ kò sẹ́nibọ̀dì ní community ẹja lọ gbẹ̀yìn kò lè wọlé ká bọ́ǹbù gbogbo àdúgbò kan tó dé there should be people there monitoring the community gbogbo facilities managers àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ táwọn ènìyàn wá ní tí wọ́n fi support movement yìí àwọn facilities wọn a need àwọn manager eh, tí a máa yàn tó máa máa ṣọ́ gbogbo kinní yìí àwọn facilities manager yìí náà ló máa wà fún hospitality fún welfare fáwọn ọmọdé táwọn ọmọdé bá ń ṣọ́nugbó wípé kọ́ má bà oko wa jẹ́ kọ́ má bà nǹkan ọ̀gbìn jẹ́ kọ́ má bà àwọn nǹkan tá à ń sìn jẹ́ táwọn bá ń sáré kiri tó bá ń ṣọ́ gbogbo ẹ̀ àwọn kan máa wà tó máa máa lọ máa fún wọn lómi mu àwọn tẹ́ ní wọn lọ́pọlọ lórí àwọn tẹ́ ní wọn ò mọ nǹkan tó ń ṣe àwọn ẹranko tẹ́ pè wọ́n lẹ́ranko lásánlásán ǹjẹ́ mọ̀ wípé wọ́n ní facilities managers wọ́n ní wọ́n ní command control wọ́n ní command center káàkiri gbogbo inú igbó táwọn pè ní community tiwọn wáyé táwa táwa sọ pé èèyàn ní wá àmọ́ nǹkan tá à ń ṣe wáyé tí àwa ò ṣe wá ní helicopter ni wọ́n fi ń gbóúnjẹ lọ fún wọn ni wọ́n fi ń gbómi lọ fún wọn ni wọ́n fi ń gbé nǹkan lọ fún wọn káàṣírí wọn tó tú kílẹ̀ yìí fi ń gbóúnjẹ lọ kílẹ̀ fi ń gbómi lọ fáwọn àwọn hunter we need to be organized yẹn lèmi wà after o kì í ṣe kọ́kọ́ fẹ́ kó na jẹ bó tiẹ̀ máa yọ owó títí ẹ̀ ń bẹ̀ tó tó bá ṣe wàhálà gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ rí sí wàhálà ṣé bẹ́ẹ̀ náà ni wàá ṣe wá jẹ gbogbo ẹ̀tàn tó tiẹ̀ wá nírántí àwọn tó wà nínú oòrùn nínú oòrùn burúkú nínú ìnira burúkú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni kódà and without all these ideas nothing can work a kàn lè máa fẹnu sọ ká kàn máa pariwo lórí íńtánẹ́ẹ̀tì nìkan we have to strategize ìlú kọ̀ọ̀kan ó kéré jù ó yẹ ká ní enough security bíi mẹ́wàá mẹ́wàá sí each each community sí state kankan ó kéré jù ó yẹ ká ní hundred tó lè sáré pera wọn tí wọ́n á dẹ̀ sáré tí wọ́n á dẹ̀ sáré communicate tí wọ́n á dẹ̀ sáré connect láàrin one hour ibikíbi there should be power bike there should be motorcycle ìjọba ò gbọ́dọ̀ báyọ̀ jà sí yẹn pé èèyàn ní security èèyàn jẹ́ security ìjọba ò gbọ́dọ̀ kò sí ìjọba tó gbọ́dọ̀ sọ pé òun fẹ́ mú yàn fún yẹn but kàkà bẹ́ẹ̀ ṣe làwọn èèyàn kàn ń pariwo wọ́n kàn ń bú ọba bújòyè bújọba ẹlẹ́ẹ̀kì ṣe terrorist ẹ̀ ń fira yín hàn bí terrorist ọ̀rọ̀ yín dẹ̀ ọ̀rọ̀ yín dàbí terror ọ̀rọ̀ yín ò mú kò mú ìtura wá sínú ọkàn àwọn ènìyàn àfi bí ẹni pẹ́yìn lọ lọ́hùn lẹ́lómi ṣe ẹlòmíà máa sọ̀rọ̀ bí ẹni pẹ́yìn lọ lọ́hùn kò dẹ̀ sẹ́ni tí òmùrọ̀ burúkú sọ but kó lè da ni ẹni tó bá fẹ́ kó da ó ní bó ṣe ń gbé ẹni tó fẹ́ kó bàjẹ́ ẹ tí ò bìkítà ó ní bó ṣe ń gbé o ẹ dẹ̀ mọ̀ pé anybody any organisation tí wọ́n bá ti rí nírú UN yẹn wọ́n mọ̀ ń tán ṣe tó bá ti lè rí pé wọ́n ròpù ẹ níwájú àwọn wípé àwọn eléyìí rebel ni wọ́n tó bá ti lè any organisation tó bá ti lè tó bá ti lè break law àbí tó bá ti lè rí bí ẹni pé ó rebel against the law of UN ó máa send àwọn NATO power àbí kílẹ̀ ń pè ní bóyá ẹ lọ wo bẹ̀yẹn o tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ bá bẹ̀ jẹ́ kó má bàa di bẹ́ẹ̀ nírú àwọn ìyá yẹn ṣe ń pariwo o. kó má ba di bẹ́ẹ̀ nírú àwọn ìyá yẹn ṣe ń pariwo. torí náà ẹ jẹ́ ká ṣàtúnṣe ní kíákíá. kó tó di wípé wọ́n ròpù wa ẹ jẹ́ ká tètè fira wa hàn ẹ jẹ́ kó jẹ́ ká tètè mọ̀ pé a kì í ṣàpàyàn. kákan máa ṣe rálì rálì rálì rálì rálì rálì yìí ó ń take energy ó ń take stress ọ̀pọ̀lọpọ̀ wa nìkan ṣe ọ̀tá ẹ̀ sára tá a lè a lè complain rally everywhere yìí rally nìkan kọ́ security ló kàn tí Jésù fi máa padà dé gbogbo ayé kọ́ ló ti máa gbúrò ẹ̀ ẹ̀yin já tanra wa jẹ. rally ń bí rally lọ́hùn rally ń bí gbogbo ẹ̀ náà ló da? ìwọ̀nba rally ta ti ṣe àwọn èèyàn ti gbọ́ ẹni tó bá lóun ò gbọ́ bí àṣà Samba Ìgbòho irọ́ ló ń pa ṣé movement bàbá Ìgbòho lẹ́nìkan máa lóun ò rí ni irọ́ ni ẹni bá lóun ò rí movement bàbá Ìgbòho pòrútù ni kò olódo ni kò mọ̀ nǹkan kan. a ti ṣe rally wọ́n ti mọ̀ pa ti wà awareness ti wà nílé lóko nírìn àjò ohun tó kù ń sin ni security báwo la fẹ́ secure a ti expose àwọn màmá a ti expose àwọn bàbá pà ń lọ a ti expose àwọn ọmọ wa a ti expose àwọn sisters wa a ti expose àwọn brothers wa àwọn uncles wa a ti expose wọn home and abroad wọ́n ti wọṣọ wọ́n ti pariwo à ń lọ ṣé ó wá yẹ kí gbogbo exposition yìí kó tó wá ní kẹ́ẹ̀dì wọn sí danger ni. So what are the securities that we have in place for them? What are the securities we have in place? For example, see, àwọn kan bínú láàrin àwọn tó jẹ́ èèyàn wa nínú ìlànà pé màmá yẹn dáṣe kò jẹ́ káwọn kò ń ṣe pé ó dáṣe o kò jẹ́ dáṣe. Ẹnu tá a fi ń sọ̀rọ̀ pé kẹjẹ́ ká máa wo màmá yẹn jáfílẹ̀ náà la fi máa pariwo tá pé ó dáṣe nǹkan á dẹ̀ bàjẹ́ gan-an but ẹ ní sùúrù nǹkan ò ní bàjẹ́ fún wa lórúkọ olúwa bẹ́ẹ̀mi ṣe wo ìyá yẹn mi ò believe pé ó jálá nìkan jọpọ́n o kò sẹ́ni tó pé o kò sẹ́ni tí ò ní tiẹ̀ o kò sẹ́ni tí ò níbi tó kù sí o but ó dàbẹ́ ni pé ó ní reason tí màmá yẹn ṣe take caution so ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìtùnú fún bàbá Ìgbòho pé kò sẹ́ni tó tó gba ipò yín o kò sẹ́ni tó bíire láti wọ bàtà yín o kò sẹ́ni tó tó wọ agbádá yín o àfẹ́ntẹ́ bá yàn dá o ẹ jẹ́ ká fìmọ̀ ṣe kan a gbọ́ pé ṣe làwọn kan ń ṣépè mi ò rí fídíò yẹn wọ́n làwọn kan ń ṣépè fúnra wọn èmi ò tí ì mọ̀ mi ì dẹ̀ fẹ́ mọ̀ mi ò mi ò ń sí bí rádaràda bí àṣà bọ́dà kan olóhùn òkè ń lọ síbi tó ti ń yìnbọn ẹni àwọ̀ ó níbi tó bá ti ń náwó lòun máa ń lọ ibi tó àlàáfíà bá wà lèmi máa ń láìkì o ibi tó go wà lèmi máa ń láìkì o kì í ṣe ibi tó ti ń ṣépè They are frustrating our efforts. They are frustrating the effort of our mothers, our our fathers, our brothers and, and sisters. And they are frustrating our our, our own operation. And we are laughing and we are and we are smiling. December December tó ti ẹmọdé e, e tì ní December ti fẹ́ ó ti fẹ́ ó fẹ́ ẹ̀ka lẹ́nsìn. Rẹ́ pé woman yìí ló fi sáré sáwọn eré yẹn okay tó bá tẹ̀lé pé December okay ẹ wò gbà a afẹ́ṣe rédíò ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ nípa yẹn kábàgbé tàwọn lọ́ọ̀yà tọkàn pọ̀pọ̀pọ̀ tọ́dẹ̀ ń gbowó gbowó gbowó tàdé rí nǹkan kan tí wọ́n dẹ̀ dákẹ́ síbẹ̀ ọjọ́ dẹ̀ ń lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ já gbàgbé tàwọn lọ́ọ̀yà yẹn náà ẹ já gbàgbé gbowó táwọn èèyàn dá fáwọn lọ́ọ̀yà tí wọ́n rí sí ẹ ok ẹ wò gbà tí wọ́n dáwọ́ rédíò station èmi ń pariwo gbà yẹn pé rédíò station ẹni rédíò tó bá ti jẹ́ pé wọ́n ń download ni kò yàtọ̀ sí online radio online radio kẹ̀dẹ̀rí bí ìgbà tá à fóònù náà ni kò yàtọ̀ sí whatsapp kò yàtọ̀ sí facebook but ìtò ní ncc nigerian uh, corporate commission ìtò gbàṣẹ tó ní frequency ṣáwọn bàbá arúgbó àwọn ìyá arúgbó tí wọ́n wà ní ugbó tí wọn ò ní fóònù tó ọmọ fóònù operate àwọn lẹ́ni kọ́ ló máa download radio. mi ò bá ṣe ń jẹ́ o ẹ try o good idea ni o because facebook yìí ó rí lè ṣiṣẹ́ àwọn online yóò rí lè ń ṣiṣẹ́ ń go far but ohun tí mo fẹ́ sọ ni pé nípa ti rédíò yẹn nǹkan tèmi sọ́ngbà yẹn tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé ok nígbà tá a la fẹ́ ṣe rédíò tí a dẹ̀ ti bara wa lójú jẹ́ tá a ti gbéra wa jáde tá a ti jẹ́ kọ́mọ̀ pọ́ta ni wa tó bá jẹ́ wọn náà ló wà ń pàwà ṣé wà á fún wọn láṣẹ láti lọ rẹ́gísítà ṣó possible báwo lẹ́yìn fẹ́ gba wave báwo lẹ́yìn fẹ́ ní frequency báwo lẹ́yìn fẹ́ ní digit ìyẹn lèmi sọ́ngbà yẹn tó fi ní pé wọn ò ní bá mi ṣe kọ́ dá mi dúró dàbẹ́ ni pé èmi ò sí láàrin wọn tí n bá sí láàrin tọ́lọ́run bá ti dá àwọn tèmi dẹ̀ ń dá mi mọ̀ wọ́n dẹ̀ ń dá mi mọ̀ sí lójoojúmọ́ wọ́n dẹ̀ ń pè mí àdẹ̀jọ́ ń ṣàdúrà lójoojúmọ́ ó dẹ̀ máa da lójú gbogbo wa àfọ̀dàlẹ̀ nìkan àfìké nìkan àfalábòsí nìkan. ìyẹn lèmi sọ wọn ò ní fún yín ní frequency wọn ò ní sanction yìí òótọ́ ni pé àwọn èèyàn wà tó nímọ̀ ìjìnlẹ̀ ṣùgbọ́n ṣá ẹ ò jẹ́ ká ṣarawájọ ìyẹn ló ń dùn èmi tí mo fi ní mi ò ní gbà tí mo fi bẹ̀rẹ̀ foundation tèmi a máa ṣarawájọ with good security ọlọ́run ló ń secure èèyàn ṣùgbọ́n ṣá a máa secure ara wa we have to create enough security for ourselves we are not we are not rogue for God's sake we are not criminals we are not kidnappers we are not bandits for God's sake we have to create avenue whereby peace can reign that's why la fi bẹ̀rẹ̀ welfare hunters i mean hunters welfare hunters and farmers welfare iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò àwọn àgbààgbà àgbẹ̀ àtàwọn ọlọ́dẹ tó ti jìyà àwọn jagunjagun tó ti jìyà fúnlẹ̀ Yorùbá àwa la máa lọ ń múnú wọn dùn la máa ń wá wọn káàkiri àwọn náà dẹ̀ fún wa ní òye wọn fún wa nímọ̀ ìtẹ̀síwájú ó dẹ̀ ń wọ́ọ̀kì. láti lè ṣerú nǹkan tí baba Ṣóyínká ṣe ń gbà yẹn <laughs> tí wọ́n lọ operate rédíò tẹ́nibọ́dì ò mọ bí tí wọ́n ti ẹ fẹ́ fi ṣe ìjọkànlẹ̀ rò ìjọ kankan ló débẹ̀ àfarawé ò ṣeé ṣe photocopy kò í sì tí bàbá yẹn ṣe ń gbà yẹn rédíò Kudirat later la gbọ́ bí tí bàbá yẹn bí bàbá yẹn ṣe operate but ìyẹn ò ṣeé sọ lórí afẹ́fẹ́ ó dààmú Abacha títí tó fi wọ kòtò ó ti ṣe underground work ẹ̀ ó ti pé kò lọ sá sí kọ̀rọ̀ kan tí ò jáde tí ò tó ní kálukú ń sá sẹ́yìn no wọ́n operate with wisdom mo máa ń sọ fún wa ó ní bí ọkùnrin ṣe ń bá obìnrin tó bá já lágàbà lò tí ò ní sọ ẹ́ lórúkọ ó ní bí obìnrin ṣe ń bá ọkùnrin tí ò bá mọ yàyà ìyàwó ẹ̀ dáadáa àbí tí ó bá tí inú ẹ̀ ò bá tọ́ sí ìyàwó ẹ̀ ó ní báwọn àbí tí ò bá ráyè ìyàwó ẹ̀ ó ní báwọn obìnrin ṣe bọ́ ṣe máa ń ṣe lára ẹ̀ tí wọn ò ní sáré pariwo síta tàbí tí wọn ò ní lọ lójijì tí wọn á dẹ̀ jẹ́ tán tí ò bá jẹ́ ń tọ́ lọ́run ṣọ́ tàbí tó ṣọ́ra ẹ̀ wọ́n á jẹ́ tán torítorí kò ní ríra ẹ̀ àìmọye irọ́ funfun tí wọ́n pa báyìí tí wàá rí gedegbe tó dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ débi tó ń lọ tó dẹ̀ fẹ́ kẹ́nìkan kó tiẹ̀ báyìí. smiling and nodding ló yẹ kí yorùbá nation àti gọ́ọ̀mẹ̀ntì ìjọba bára wọn ṣe báyìí kò tí ì yẹ káríwó tó kí kí rẹ́rẹ́dẹ̀ ti rún lọ corporation sì lọ òun ló hẹ́pù rú bàbá Ṣóyínká yẹn àwọn tó lò wọ́n ní access wọ́n mọ̀ nǹkan nínú àwọn radio stations sí nàìjíríà operators ni wọ́n wọ́n yẹ̀ dẹ̀ gbọ́ wọn ò rújú ẹnìkan àárọ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ mẹ́sáàgì ìjọba wa wò pé àwọn olóńṣe lè wọ́n wà díẹ̀ tì assignment these are the levels tèmi fẹ́ ká fi operate àwọn tèmi reason tèmi gbà nìyẹn kì í ṣe ká kàn máa ṣẹ́nu ṣọ̀tì ṣọ̀tì ká máa búra wa ká máa bèbú ká máa fọ̀ ká máa gbà ká máa ṣe gbogbo àwọn tó dúró tiwa tó fẹ́ náwó tó nọ́ra kí gbogbo wọn máa banújẹ́ kọ́kàn wọn máa gbóná adẹ̀sọ́pá fẹ́ gba Yorùbá nation ǹjẹ́ olú fẹ́ bọ́ sí i is this how we are going to do it that's why tí bàbá gbẹ̀dú yẹn ṣe pariwo pé come if you continue like this and this December runs out and nothing happen by January you are no more our leaders Baba yẹn paragon èmi dẹ̀ like nǹkan tó sọ but mo mọ̀ yí pé bàbá Akintoye will not fail us in Jesus name Baba, Imam Ilorin will not fail us Mama Kogi will not fail us Mama Onitiri great woman will not fail us will not be put to shame will not be naked. Chief Dr. Majasola Adeyemo Adeyemi Osha. he will not fail us. He will not fail. He will not seek. Tàbá ẹni tó fẹ́ fi nǹkan bọ̀ wọ́n lọ́wọ́ tàbí tó fẹ́ fún wọn ní nǹkan tí òun ṣe tí wọ́n jẹ́ lórúkọ Jésù Kristi á padà sára olúwa ẹ̀. These are the things tèmi rò pé ó yẹ ká ṣiṣẹ́ lé lórí o. Ẹja mọ ibi tá à lọ o. Gbogbo hide and seek game yìí kò lè gbé wa dé anywhere o. Afẹ́fẹ́ ti fẹ́ o àti rí fúnra bèbí ti ṣẹ́jú o. Gbogbo ọ̀rọ̀ ni ò ṣe gbogbo ọ̀rọ̀ ò ṣe sọ ni o. so nǹkan tí èmi rò nìyẹn o tó bá ní wọ́n bá màmá ní tìrí jà ẹ má ti bá wọn jà ẹ sì lè bá wọn jà tí December bá kọjá lọ tí ẹ wà rí nǹkan kan ládùúgbò bó ṣe sọ̀rọ̀ tó ẹ̀hẹ́n gbogbo wa nǹkan tí yẹn ló ń fẹ́ ṣe tó ń fẹ́ ṣe tó ń wá tó ń wá tó ń wá ti parí kan ló ti parí o àtúntò ti ṣèmí o ẹ̀ àwọn ọ̀dọ́ tó ń wáṣẹ́ o electrician ẹ̀ bábà ẹ̀ engineer tailor ẹ̀ aláta elépo ọ̀làwọn ní website ok mélòó mélòó ni àwọn tó ń bú wọn mélòó lẹ́yìn ti ṣe ẹ̀yin náà gbé jáde káàrí náà ní ṣe simple thing o ò ṣe nǹkan ẹni tó ṣe tó lóun ṣe táwọn èèyàn dẹ̀ débẹ̀ tó dẹ̀ bá wẹ́bsáìtì tó dẹ̀ ra nǹkan tó ṣe o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bù kò wá encouraging o I will not deceive you let's call a spade a spade do your own let us see what you are doing ṣe bẹ́ẹ̀ nu lásán lẹ́kàn ní ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ẹ má jẹ́ kí ẹ má jẹ́ ká bà nǹkan tó ti fẹ́ da kò dáa kò dáa i'm not supporting anybody but i'm saying what i can see yàtọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀mí yàtọ̀ sí spiritual thing vividly physically nǹkan tá a lè fojú rí lélẹ́yìí lágbára ọlọ́run ojú rẹ̀ ní tiwa lágbára ọlọ́run gbogbo ẹ̀dá tó fẹ́ máa yọ́kẹ́lẹ́ láti dà wá láàmú láti ní wá lára láti bà tiwa jẹ́ ọlọ́run á bà tiwọn jẹ́ kanlẹ̀. mo gbàdúrà fún gbogbo ẹni tó gbọ́ mi ẹ ní wọ ayé ẹ ní jì lójijì àwọn tí máa ń fi ọgbọ́n àrékérekè wọnú ìrìn àjò èèyàn mọ nǹkan téèyàn fẹ́ jẹ́ láyé tí wọ́n á dẹ̀ bàjẹ́ wọn ò ní lágbára lórí wa lórí Yorùbá nation yìí ògbọ́rọ̀run tó ti tàn kò ní kú lójijì ariwo ayọ̀ á ta bẹ́ẹ̀ ló máa rí o kò ní yí padà ilẹ̀ Yorùbá gbé wa o kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ jẹ́ sáré fún wa ní iṣẹ́ kan ẹ jẹ́ sáré fún wa ní iṣẹ́ kan iṣẹ́ yẹn kò le wàá hàn wá èèyàn bẹ́ẹ̀ ni ìwọ tó bá rí wípé òun dáwọ́lé nǹkan ó ń yẹ̀ ìwọ tó bá rí wípé tó bá sùn òun làlákàlà tó bá rí wípé bí kò máa fẹ́ máa perí ẹ láì da àbí bóyá wọ́n ń sa nǹkan sí ẹ àbí bóyá bóyá o kàn ṣàkíyèsí wípé òun lé nǹkan kò bọ́ sí àbí tó bá di pé o sùn ó jí arákàndéédé ni ẹ tàbí ọ̀ tó bá rí wípé àwọn tó pè lọ́rẹ̀ẹ́ ọ̀tá ló pọ̀ jù nù wọn ẹ bá mi wá ẹ̀mí ọjọ́ díẹ̀ ẹ sọ fáwọn tó bá mọ̀ ń pa ẹ̀ ọmọ Yorùbá ẹ̀yin lẹ́ lélẹ̀ gbogbo ọ̀rọ̀ kọ́lá lè sọ sórí afẹ́fẹ́ ṣùgbọ́n kì í ṣe irú eléyìí hmm, ọmọ Yorùbá nìkan lélẹ̀ máa jẹ́ fún gbogbo ẹni tí ò bá ń ṣe ọmọ Yorùbá tó bá lò tó lò fún dáadáa á jẹ́ fún yín ṣùgbọ́n tó fẹ́ lò fún lágbára Ọlọ́run ẹ bá mi wá ẹ̀mí ọjọ́ ẹ bá mi wá ìpò ọ̀bọ̀ ẹ bá mi wá igi ńlá ẹ bá mi wá ẹ̀rùn alamọ ẹ jẹ́ kí ẹ̀rùn alamọ yẹn pọ̀ gan gidi kó pọ̀ gidi gan ẹ jẹ́ kí ẹ̀rùn alamọ yẹn kó pọ̀ gan gidi gan ẹ jẹ́ ó pọ̀ ju everything lọ ẹ bá mi wá òjíà ẹ bá mi wá ewé àjẹkùbàlẹ̀ ewé oríṣi mẹ́ta lẹ máa wá ewé àjẹkùbàlẹ̀ ewé ìtọ́nàpọ̀ṣọ́ àti ewé ìjìnrìn ẹ bá mi wá ẹ jẹ́ kó pọ̀ gidi gan. ẹ bá mi wá ọ̀gà ewé mẹ́ta nǹkan abẹ̀mí mẹ́ta ni ọ̀gá ekwasi àtàdárípọ́n but in particular ẹ lè má torí ẹ̀rù máa ń bẹ lómi tó bá ti gbá dárípọ́n ayé ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní já so ẹ lè lo ọ̀gá nìkan ẹlòmíà ní nǹkan tuntun kò kí ń lo ìjò kò ń lo nǹkan tó fàyàfà kò ń lo ìgbín kò kí ń lo adárípọ́n kò so torí irú ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́kàn bá wa wá ọ̀gá nìkan ọ̀gá nìkan ní nǹkan abẹ̀mí tẹ́ máa lò ọ̀gá gbígbẹ tó lẹ́yìn nínú dáadáa to ọ̀gà gbígbẹ ìmí ọjọ́ ẹgbẹ́ dáadáa ọ̀gà gbígbẹ ìmí ọjọ́ èpo ọ̀bọ̀ igi ńlá ẹ̀rùn alamọ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ òjíà àti ewé àjẹkòbàlé ewé jìrìn àti ewé ìtọ́nàpoṣó ẹ máa gún gbogbo ẹ̀ pátápátá ni ẹ gún gbogbo ẹ̀ pọ̀ pátápátá ẹ wá lọ wá parchment paper parchment paper yẹn tí ò bá tí ò bá strong tí ò bá ní idea ẹ̀ kò ní mọ̀ lò parchment paper orí fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí orí fẹ́lẹ́fẹ́lẹ́ dàbí drawing book white lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí bíi silk ló ṣe rí tó o bá lè lo parchment paper ló bá mi wá silk wá jẹ́ white aṣọ mẹ́lẹ́mẹ́lẹ́ tó yẹ pé ó fẹ́lẹ́ gan tó yẹ pé tíyàn bá wọ gbogbo ara ẹ̀ gbogbo ìhòòhò ẹ̀ lẹ́ máa rí ẹ máa máa ó túmọ̀ sí aṣọ tó dàbí cotton ẹ máa máa wò láti òdì kejì ẹ máa máa rí nǹkan tó wà lódì kejì yes kò ní jẹ́ aṣọ tó díjú aṣọ silk lẹ máa lọ wá ẹ wá gún gbogbo kinní yẹn tẹ bá ti gún gbogbo ẹ̀ tán pátápátá ẹ wá sa ẹ jẹ́ kó gbẹ tó bá ti gbẹ ẹ pààkì ẹ sínú aṣọ silk yẹn ẹ mú òwú funfun àti òwú dúdú ẹ fi di ẹnu ẹ bí ìgbà tẹ di gàrí ẹ kọ gbé sẹ́gbẹ̀ bẹ́ẹ̀dì yẹn jẹ́ kó wà ń bẹ kó kàn wá ń bẹ tẹ bá ti fẹ́ sùn ẹ sílẹ̀ ẹ ọ̀rá ṣe ẹ dẹnu ẹ jẹ́ kó máa rùn jáde ó máa rùn gan ó máa rùn gan bíi perfume tẹ bá ti jí ẹ ṣàdúrà sọ́lọ́run ẹ di ẹnu ẹ pa padà ẹ̀ẹ́dẹ́dẹ́ gbọ́ pọ́tà mi mọ́tò fọ́ lẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ́dẹ́ gbọ́ pé ìmí ìjà ẹ̀ mọ̀ nǹkan tó fa àwọn àtolórí ẹ̀ ìjà kan bẹ̀rẹ̀ ẹ̀ wọn rojú tú ẹ̀ mọ̀ wàá dẹ̀ máa ní progress lọ wàá dẹ̀ máa ní progress lọ wàá máa pàdé àwọn olórí aláya máa da béèyàn péré ẹ̀ nǹkan á ṣe lójijì àìsàn tó ń ṣe ní àgọ́ ara tó rí solution solution á bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà tó dí á bẹ̀rẹ̀ sí ní là àwọn kan pẹ́pẹ́pẹ́ yẹn ẹ jẹ́ ká máa ṣe tó bá ti wá di pé ó ti lọ bí ọ̀sẹ̀ mẹ́ta twenty one days tí kìíní yẹn òórùn ò fi tata da púpọ̀ mọ́ ìgbẹ̀yìn gan oníṣẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ wá lọ wá àṣẹ tùràrí ẹ kó ẹ̀ṣẹ̀ náà sínú àṣẹ tùràrí ẹ ọ̀rọ̀ máa bù sí tẹ bá ẹ máa bù sí tẹ bá sùn lálálẹ́ tí yẹn bá ti tán ẹ tún lọ ṣe mí lágbọ̀rọ̀ ọlọ́run á jẹ́ fún yín ọ̀nà wa tó ti dí ó bẹ̀rẹ̀ sí ní là ọ̀nà wa tó ti là kò ní dí àwọn tó ń retí pé àwọn fẹ́ gba agbára tán káwọn bẹ̀rẹ̀ sí ní ní wá kò ní bọ́ sí fún wọn agbára yẹn wọn ò ní rí lò ìdá olúwa ìdá Michael a gbé ọ̀págun sókè lónìí idà olúwa idà michael a gbé ọ̀págun sókè lónìí o idà olúwa idà michael kó máa pa iná oṣó kó máa pa iná àjẹ́ kó máa pa iná ìmìrì kó máa pa iná ẹlẹ́bọlógún gbogbo ẹni tó ní pé a ní ríbi gbà kó máa gún wọn gbogbo ẹni tó bá yọ́nú sí wa kọ́run yọ́nú sí wọn gbogbo ẹni tó láwọn ò ní yọ́nú sí wa ìbínú Ọlọ́run kó máa kọlù wọn bá ti sọ bẹ́ẹ̀ ló máa ní kò ní yí padà ọba tí ò méré ọba tí ò máa wàdà ọba bánimúlẹ̀ má dání àfẹni tó bá dára ẹ̀ ọba sinipa má padà mo pè yín ní wákàtí àti ọ̀wẹ́ in jealous dominus in jealous dominus in jealous dominus sato arepotenet tenet opera rotas sato arepotenet tenet opera rotas sato arepotenet tenet opera rotas ẹ̀yin tó di ilé ayé mú ẹ̀yin tó di igun mẹ́rin àgbáyé mú ẹ̀yin tó ń di afẹ́fẹ́ mú ẹ̀yin tó ń darí afẹ́fẹ́ mo pè yín ní wákàtí àti ọ̀wọ̀ yìí wípé ẹ gbèjà wa jà bá ti sọ bẹ́ẹ̀ ló máa rí o kò ní yí padà láé àti láéláé àmín àmín àmín lórúkọ jésù kìsì lórí yorùbá nation ìfọkànbalẹ̀ kó dé ọ̀nà àlùyọ kó dé ká gbé sí ayọ̀ gbogbo àwọn olóṣèlú tó ṣe dáadáa kó rí àánú.